rahmatulahi wa barakatu. mo kí gbogbo àwọn bàbá wa sífì máa wa ní ìlú Ìmọ̀ọ́sì àti sífì máa mú wa ní ìlú Tòtòwú mo kí bàbá wa tí wọ́n jẹ́ amirul muminin fún ìlú Lágùn ní Ọ̀yọ́ state fún àǹfààní àwa tá a mọ̀ wáàsí ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní Lágùn Ọ̀yọ́ state Lagun súnmọ́ Ìbàdàn ní december twenty twenty one àti twenty two inshallah tá a bá parí ẹ̀ wáàsí á padà sí èjìlá àwórì ní ìlú ọ̀dàn ní january four five àti six ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn a máa lọ sí ọ̀dàn àbújá kékeré inshallah ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi wọ́n dẹ̀ sọ fún gbogbo wa pé tá a bá máa fi kárí gbogbo ìlú ìlú àlùbáríkà méjèèjì láyé a tún máa padà sí tòótọ́ owó èké ó máa máa lọ bẹ́ẹ̀ ní títí ayé sọ àṣetánì ti dáràn wá sí òtún ní parẹ́ ní èjìlá àwórì mọ́ a máa pọ̀ jù báyìí lọ ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi dáadáa. lẹ́nìí mi ò ní fi wákà bẹ̀rẹ̀ ibi tá à ń lọ jì í ọlọ́run má ṣe wá láláìmoore àkọlé ọ̀rọ̀ yẹn nìyẹn kọ́lẹ̀ pé ọlọ́run má ṣe mí ní aláìmoore n tó ń fa ìdààmú ayé òun ni àìmoore ẹ̀dá n tí ẹ̀dá fi ń ní oríṣiríṣi ìṣòro òun ni àìmoore tẹ̀dá ò moore n tí wọ́n ń pè ní ìjọsìn ká moore náà ń pè ní ìjọsìn ká mẹlẹ́dàá wa ẹni tó pè wá dá sọ̀rọ̀ ẹni tó dá wa nítorí ká lè sìn ká sì mọ tó torí ẹ̀ dá wa ọmọ ìyá mi tó ń bẹ nínú ìbànújẹ́ ìbànújẹ́ rẹ ti dópin láti ìdílé ọlọ́run ní jẹ́ àṣìṣe mọ́ ìdààmú dààbò wa ó dópin látẹ̀lé lọ àìdọ́lọ́mọ̀ ó dópin látẹ̀lé lọ irú ayé wo rèé ó tún dópin látẹ̀lé lọ ọ̀rọ̀ ayé mi ò tiẹ̀ yé mi mọ́ ó dópin látẹ̀lé lọ ọlọ́run wá ṣínà ìgbàlà fún gbogbo wa ọlọ́run ṣínà ìyè fún wa ìyà ìnípẹ̀kun wá ṣínà ìdùnnú fún wa wá ṣínà ayọ̀ fún wa wá ṣínà oríire fún wa jẹ́ á máa yọ̀ jẹ́ á máa dunnú má jẹ́ abanújẹ́ ẹ bá mi ṣe àmín. nítorí ká lè mọ̀ nípa àti mọ oore ká lè ṣoríire fúnra ọlọ́run ló tètè pè wá sákìísì ó ní fàṣukúrú ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ní Suratu Baqara àyà one fifty two ọlọ́run sọ yìí pé kí ni. fàṣukúrú ni yá. náà. fàṣukúrú ni aṣukúrikún. نعم وشكروا لي ولا تكفروا ẹ di nǹkan tọ́lọ́ sọ mọ́ ọlọ́run ní ẹrántí èmi ọlọ́run kì í lè rántí yín. wàṣukúrú ni ẹ máa dúpẹ́ fún mi ẹni bá fẹ́ ṣoríire kó máa dúpẹ́ fún mi ẹni bá fẹ́ borí àdánwò ayé kó máa dúpẹ́ fọlọ́wọ́n ọba ó wá kìlọ̀ wàlá takfuru ẹ má ṣàìmoore sẹ́mi ọlọ́run àṣetán pè ní kẹfìrí aláìmoore ní jẹ́ bẹ́ẹ̀ kí ni túmọ̀ kẹfìrí ó ti tó àṣírí fún wa tó máa jẹ́ káyé wá dáa ẹ máa dúpẹ́ ntẹ́mi ọlọ́run ti ṣe. ẹ má ṣàìmoore sẹ́mi ọlọ́run. ṣe rí ìtọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n lọ dojúkọ òun ni iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe. wọn ò dojúkọ iṣẹ́ tọ́lọ́run ní káwọn ṣe. ọlọ́run pèsè láàrin àwa àtòun iṣẹ́ tọlọ́hun ẹnìkan ò lè ṣe àfitani àmọ́ iṣẹ́ tiẹ̀ ìwọ ló máa ṣe iṣẹ́ tiẹ̀ ló yẹ kó o dojúkọ o wá dojúkọ iṣẹ́ tiẹ̀ o wá dojúkọ iṣẹ́ tọlọ́hun iṣẹ́ tó o lè bọ́ lọ́hùn ṣe gbogbo àyà tá a máa kà lé nìwá wá rí i pé ah àṣé gbogbo complain tí mò ń complain àṣé mi ò mọ tí mo wá ṣe ló fà á kálẹ̀ mi gbajúmọ̀ tọ́lọ́ ní kèmí ṣe ni ọlọ́run ṣetán àti gbajúmọ̀ tó yẹ kó mo ṣe láyé mi ọlọ́run fẹ́ kọ́ wa lórí tí wọ́n ń pè ní ọpẹ́ ká lè mọ báwo ló ṣe yẹ ká máa dúpẹ́ nínú súrátù àdíyà bisimilá. wàlẹ̀ àdíyà ti dọ̀bà. náà. fọ́lmù rí àtìkọ́dì àbá. سبؤا فأسرن به به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لرب الخير لشديد أفلا يعلم إذا تعصر ما في القبور وأصر لخبير بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ẹjọ́ ẹ tẹ́tí gbọ́ mi. wàlẹ́ àdìyà àti ìdọ̀bẹ̀ á. ó ní ntọ́lọ́run fẹ́ kọ́ wa ó ní tó fẹ́ pàkíyèsí ó ní wàlẹ̀ àádìyà àti dọ̀gba mo búra pẹ̀lú àwọn ẹṣin tí wọ́n bá ń sáré lọ lójú ogun tí wọ́n mí hẹlẹ hẹlẹ hẹlẹ. fọlẹ́múrí àti kọ́dẹ́ á. ọlọ́run ni mo tún búra pẹ̀lú pátákó ẹsẹ̀ wọn tó máa ń ṣáná tí wọ́n bá ń lọ lójú ogun falimogirati subiyan. mo búra pẹ̀lú àwọn ẹṣin yìí tí wọ́n máa ń kọlu àwọn ọ̀tá ẹ̀sìn nídàájí. fàṣàbí nàbí nọ́kìá. mo búra pẹ̀lú pátákó ẹsẹ̀ wọn yìí tí máa ń tu orúkú tí wọ́n bá ń sá lọ eré ńlá ti lágbára kó orúkú tó máa tẹ̀lé wọn. fọwọ́sà tọ́nà bí ìjà mọ̀ọ́ mo tún kóra pẹ̀lú àwọn ẹṣin yìí tó ṣe é pé kò sí bí ọ̀tá ṣe lè pọ̀ tó mo ń yalù wọn. jọ̀mọ́ kí lọ́lọ́run fi ń búra látàárọ̀ kí lorúkọ ẹranko tó fi ń búra á dà fún yín kí ló sọ pé ẹṣin yẹn ń ṣe ó ń sáré àyíbẹ̀ kan ìgbà tó ń sáré ó wá mí hẹlẹ hẹlẹ ibi tẹ́lẹ̀ yẹn pọ̀ ní pátákó ẹsẹ̀ rẹ̀ ó ń ṣe kí ni ó ń ṣáná bó ṣe wá ń ṣáná tó kí ló wá ń tẹ̀lé lọ eruku ní ìdájí tó máa ń rẹ àwa ẹ̀ẹ́sì ti ṣetán àti kọlógun ó yá wá béèrè kí ló mẹ́sìn máa sáré ṣé wọ́n gbàyàwó ẹṣin ni ṣé ẹṣin ralẹ̀ ní Ìmọ̀ṣẹ́ tó fẹ́ lọ bẹ́ni tó gbalẹ̀ rẹ̀ jà ní kí ló mẹ́ṣin tó fẹ́ kọlu ogun ta ló tẹ́ ẹṣin jà àwa rí i pé ẹṣin ò ní bùkátà kankan kò ní bísínẹ́sì kankan kò sẹ́ni tó gbalẹ̀ rẹ̀ kò sẹ́ni tó gbàyàwó rẹ̀ kò sẹ́ni tó ní òní jẹun kí ló mú tó fi ń sáré hẹlẹhẹlẹ ìtorí olówó orí rẹ̀ ní ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi ẹṣin ń sáré nítorí ọ̀gá rẹ̀ ẹni tó gùn ó fẹ́ kú nítorí ẹni tó gùn pátákó ẹsẹ̀ kó tó máa ṣáná ìnira ni ó fẹ́ tẹ ẹni tó ń gun òun lọ́rùn kí lẹni yìí wá ṣe fún tẹ́sí ṣe ń fẹ̀mí oore hàn sí i ẹnì yìí fún un lómi ó fún un léwé jẹ ẹ wá kí lẹni yẹn fún ẹṣin ó fẹṣin lómi ó tún fún kíni ẹṣin léwé jẹ ó sì fọwọ́ pa á lẹ́yìn fún ọba tó ṣe yìí ẹṣin fẹ́ kú fólówó rẹ̀ ẹṣin ò sọ yìí pé ìdájí lẹ jí mi ẹ̀sìn ò sọ yìí pé tí n bá sáré jù yóò máa ro mí lẹ́sẹ̀ ẹ̀sìn rí àwọn tó gbé idà dání ẹ̀sìn kọlù wọn torí ó mọ̀ pé tóun ọba débẹ̀ ọ̀gá àwọn ò lè jà tóun ọba sì mérè wọbẹ̀ kò ní lè ṣẹ́gun wọn ẹ̀sìn òró tarẹ̀ mọ́ títa ló ń rò ẹ̀ wá. ọlọ́run ọba ń júwe bí ẹṣin ṣe ń fẹ̀mí ìmoore hàn sẹ́ni tó fún lómi tó fún léwé jẹ ẹni yẹn kọ́ ló dá ẹṣin o ẹni yẹn ò dá ẹṣin kí ló ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀ dáhùn kí ló ṣe bẹ́ẹ̀ ṣe ó fún lómi ó fún léwé jẹ ó ń fọwọ́ pa á lẹ́yìn bójò bá ń rọ̀ yóò mú wọlé kójò má bàa pa á ń tọ́jú ẹṣin fún ara rẹ̀ ẹ̀sìn wa ń fẹ̀mí oore hàn sólówó rẹ̀ ó fẹ́ kú orí kú kò sá gẹ́gẹ́ bí ẹ̀mí ìmoore ọlọ́run wá ní wá wò rẹ ọmọ èèyàn ṣé mi ò fún ẹ lómi ẹ dáhùn mọ́ mi ò fún ẹ léwé jẹ mi ò fún ẹ lẹ́fọ́ jẹ ọ̀jẹ̀wédú ọ̀jẹ̀ṣu ọ̀jẹ̀kókò ọ̀rá ta lò ọ̀rá lùbọ́sà lò ọ̀rá ṣọwọ̀ èmi mo dáwọ́ olówó ẹ̀sìn kọ́ ló dẹ́sìn ìwọ ló máa ń sọ fún mi ọlọ́run kí mi ò lè wá kú mi ò ní kọ́ sáré tẹ́sí ń sá o ìrìn mo ní orin wọ mọ́ṣáláṣí o èmi mo ní ọlá tó kèdélẹ̀ bí n bá dá ọ ní wá ọlọ́run ní ìnàlẹ̀ ìnsánà. ìnàlẹ̀ ìnsánà lè rọ̀ bíi kanu. ọlọ́run ní pẹ̀lú àlàyé ẹ̀sìn tí mo ṣe fún yín tí mo ṣàlàyé bóun ṣe moore èmi ọlọ́run fi ń dá yín lójú pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀yà aláìmoore sẹ́mi ọlọ́run. nínú tí wọ́n ń pè níjọsìn ẹ dárúkọ yìí tọ́lọ́run ní ká lọ kú síbẹ̀. wọ́n bá ní ká lọ kírun sọ ní àlọ́kù ni tó bá ní àsòdodo sọ ní àlọ́kù ni tó bá ní àmọ́ṣeṣì náà sọ ní àlọ́kù ni tó bá ní má mọ nǹkan mi má tẹlomi ìṣó ní àlọ́ kú ni kó o kọ́ tọ́lọ́hún gan ló fi fẹ́ kú ẹni kan tọ́lọ́hún ni ó ṣe kí ni ìyẹn ló fẹ́ kú torí bí ẹnìkan bá gbọ́ wá sí ìtàn tó ti kọ́ nípa sùúrù tó máa ṣílẹ̀kùn ilé ẹ̀ báyìí ló bá bá ẹ lórí ìyàwó rẹ̀ kí ni yóò ṣe èèyàn jẹ̀bi ikú bó o jalè o jẹ̀bi ikú bó o pààyàn o jẹ̀bi ikú gbogbo tọ́lọ́run ṣe léèwọ̀ ìtọ́ òfin ní jẹ̀bi ikú ni ẹ bá ń dúpẹ́ fọlọ́run ọba. alhamdulilayi. kó o lè ríra rẹ láláì moore lọ́lọ́run ṣe ní ìnàlẹ̀ ìnsánà. lè rọ́bì ìyàkànnù dùn ìnàlẹ̀ ìnsánà lè rọ́bì ìyàkànnù. yá ẹni tó mọre fọlọ́run òun ni tá a fẹ́ ṣàlàyé fún wa kí ni wọ́n ń pè ní ká mọre ìtẹ̀lé àṣẹ ẹni tó dá wa bí ẹṣin yẹn ṣe tẹ̀lé àṣẹ olówó rẹ̀ náà ń pè ní kí ni ká mọre ìjọsìn náà ń pè ní ká mọre gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe fún wa ó ti pọ̀jọ́ tí làákàyè wa lè gbé lọ nínú suratu rahman ọlọ́run béèrè pé èwo ló kù tó tún ní mi ò tí ì ṣe èwo ló ní mo ṣe tí ò tó ń tó yẹ kó o máa sìn mí lé lórí tẹ́bárí ń táwa ń kà á kí ń ka oore o á dóore mọ́ o àwọn oore tó ju ti ń bẹ lẹ́mìí rẹ lọ mi ò ní mi ò ní ni wọ́n ń kígbe o ronú tó o ní kó o mọ bí n tí o ní ò ṣe wúlò tó. ẹran ti ta sọ fún wa jọ yẹn ẹran ti tí mo ní béèyàn bá ń tọrọ nǹkan tí ò bá tí rí kí ni mo ní kó máa rántí mo ní tí wọ́n bá ń tọrọ nǹkan tọ́lọ́hún ò ṣe ẹ bá ń parí ẹ̀. òun ni bàbá wa sọ fún wa yẹn níjọ́ tí nǹkan kan bá ti wà lẹ́nu ẹ̀ pé mò ń tọrọ nǹkan báyìí ọlọ́run ò ṣe mò ń tọrọ nǹkan báyìí ọlọ́run ò ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kó o máa rántí tí wọ́n ò tọrọ tọ́lọ́run ṣe ọ̀dà ń pè ẹ̀ wá. ó tọrọ yẹn sọ gbogbo ẹni bá ti ń tọrọ nǹkan tọ́lọ́run ò bá ti ṣe kó máa ṣe kí ni kó máa rántí nǹkan tó wọn ò tọrọ tọ́lọ́run ṣe ó yá gbèsègbè ara wọn nínú tí wọ́n ń tọrọ lọ́wọ́ tọ́lọ́hún ò tí ì ṣe àti tó tọrọ tọ́lọ́hún ṣe èwo lọ́gà. àbá yàrá ní sọ́tò rahman. rahman. ẹ bá ń gbórúkọ ẹ tóbi ìtumọ̀ ramani lọ́ba tẹ́ ẹ̀ wúlò fún tó wúlò fún yín àbó pọnmi fọlọ́ǹta wúra ẹ dáadáa wo bó ṣe wà wo bó ṣe dá mi exactly bó ṣe dá olóko kí ni mo sọ fún wa ń jọ sí orí mélòó lọmọ èèyàn ní orí mélòó lajá ní orí mélòó lógùnfé ní ojú mélòó la ní méjì ojú mélòó lajá ní ojú mélòó lógùnfé ní imú mélòó la ni, etí mélòó la ní etí mélòó làwọn ní. Ah. ọmọ èèyàn wà yà láì ó ní bí mo ṣe dá yìí mo lè dá ẹ lájà tó ní yarí kó jájá mo lè dá ẹ lẹ́ran tó ní yarí kó jẹran. arahman èmi làjọ kí ayé àfa. arahman alamalukuru. ọpẹ́ tó yẹ kẹ́ ẹ máa dá ọ̀gá gbogbo ọpẹ́ ni kọlọ ń fọnà mọ wa ẹ sọ pé mo dúpẹ́ Ọlọ́run tó fọnà mọ mi ẹ dáhùn owó ndé ń wá yẹn kò tó kankan lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ nkankan sọ yẹn. báwo la yé yín ò bá ti rí tí n bá dá yín kalẹ̀ tí n bá ṣàlàyé ntẹ́ wá ṣe tí n bá dá yín kalẹ̀ tí n bá dárúkọ ẹni tó dá yín tí n bá dárúkọ ntẹ́ torí rẹ̀ wá tí n bá sọ̀túnmọ̀ ntẹ́ tójú yín rí tí n bá sọ fún yín tí o bá sí Kùránì báwo la yóò ti rí ẹ bá mi dúpẹ́ bọ́ lọ́wọ́n ọba. níṣó. kọ́lọ́kọ́lọ́ ẹ̀ ń sọ́ọ́ ọlọ́run lé mi mo dá yín ìtumọ̀ ń tá àfa nǹka ni mo sọ fún yín ọlọ́run lé mi ni mo ṣe kí ni ah ó ó ga ọ ẹ̀dẹ̀ ní last lecture nílé yẹ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ọlọ́run lé mi ni mo ṣe kí ni èmi ni mo dá yín dídá yẹn ojú gbogbo rẹ tó kù tó wà lọ ọlọ́run ọba dá ẹ òní wá bí o bá dápá rẹ òní fi gbé nǹkan bí o bá dẹ́sẹ̀ rẹ òní rìn débi bí o bá dójú rẹ ò ní dádébí tí o bá détí rẹ ò ní gbọ́ ohun tá à ń sọ bí o bá dẹnu rẹ ò ní lè sọ̀rọ̀. èmi ni mo dá yín ó fi hàn wá pálá ìmoore ni wá ọ̀tọ̀rọ̀ kí n dá ẹ kí n tó dá ẹ kí lọ ń wá tó ń banújẹ́ kí lọ lè dá èwo ni wọ́n lè ṣe nú tèmi ọlọ́run ṣe tó ń fojú aláìlè ṣe é hù ọ̀pọ̀ mi tàbí aláìsí dá ọ̀ ń fi ìwé ní ọlọ́run ọlọ́run lémi ni mo dá ọ ṣé kí n dákẹ́ kí n mọ́ sọ̀rọ̀ mọ́ tí n bá ti ń sọ̀rọ̀ lọ́yìn máa sọ pé ọlọ́run máa ṣe mí láláì mọ́ rẹ̀ ẹ gbọ́ dáadáa ó yẹ kójú máa ti ẹ̀dá tí n bá ń wo ọlọ́run bí ẹni tí ò ṣe ọlọ́run ní wà tẹ́tí o gbọ́ kọ́lákọ́lì ìǹsán èmi mo dá ọ ẹni tí mi ò dá mi ò pé sọ̀rọ̀ ẹni mi ò dá ò lè bẹ̀ mí ẹni mi ò dá ò lè rí nǹkan ẹni mi ò dá ayé ò tọrọ rẹ̀ bí n bá dá wa yóò ṣàfẹ́kù rẹ̀ hàn ọmọ bò wá. jẹ́ kójú máa tì ẹ́ wọ́n tó ń banújẹ́ ó pé ó kù nǹkan tọ́lọ́hún ò tí ì ṣe àwọn tó ń ṣẹlẹ̀ rí táwọn bòtùlù èèyàn fi ń gbé yín kúrò nínú ẹ̀sìn ẹ̀yin náà ò lè ronú kẹ́ ẹ dúpẹ́ mọ́ kó o bira rẹ pé ẹ gbọ́ ẹ gbọ́ ọlọ́run má ṣe mí láláì moore ẹ sọ gbólóhùn yẹn látàárọ̀ àwọn wo ni ń parọ́ fún ẹ pé máa kọ̀kọ́ wá wo iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu wo ni wọ́n fẹ́ ṣe ẹsẹ̀ tó fi dúró ta ló fún ọ iṣẹ́ ìyanu wo lọ́ọ́ tún retí ní o bá la ẹnu rẹ tó ju ẹ̀bà sí tí ò jábọ̀ o mọ̀ pé ayé rẹ iṣẹ́ ìyanu ni ìwọ tó tọrọpọ̀ ọ̀fẹ́ wa tọ́ wa ọ̀tọ̀rọ̀pọ̀ ọ̀fẹ́ gbọ́ adáwọn tí ò gbọ́ aníkọ́ gbọ́ ọ̀tọ̀rọ̀pọ̀ ọ̀fẹ́ ríran adáwọn tí ò rí aníkọ́ rí ọ̀tọ̀rọ̀pọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ adáwọn ayaya aníkọ́ lè sọ̀rọ̀ adẹ́ni tí ò lẹ́sẹ̀ adẹ́ni tí ò lápá adẹ́ni tí ò lọ́wọ́ adẹ́ni tí yasọmọ́ra rẹ̀ lára àyà ọ̀hún èrè tí ó tọ́ sí ẹ kó o máa ló kó ò tí ì ọmọ èèyàn ń ṣàìsàn anabi muhammad sallallahu alayhi wa sallam obìnrin lọ àwọn sọhábà ó ní ìjẹmẹ ẹni tí ń ṣàìsàn ọlẹ́ni inú rún ó níyẹn ò ṣàìsàn ẹni orí ń fọ́ ó níyẹn ò ṣàìsàn ẹni ẹsẹ̀ ń dùn ó níyẹn ò ṣàìsàn olórí aláìsàn láláìmoore tí ò lè dúpẹ́ fọlọ́run tó bá ti wo tọ́lọ́ ń ṣe fẹ́ nìkan tí ò ṣe fún ọ ìwọ lọ̀gá aláìmoore ó ti ń ṣẹ̀. ló tún ṣe. alámọ̀ ẹ sọ pé a ah, nítorí sọ yẹn ò lẹ́nu rẹ̀ bọ́lọ́wọ́ bá ṣe é lẹ́nu tó lè sọ̀rọ̀ alámọ̀ olè báyà ọlọ́run ló máa gọ̀ èmi máa mọ́ ní kó lè sọ̀rọ̀ ẹnu yẹn tí mo ní kọ́rọ̀ máa jáde ń bẹ̀ ó wá ń rìpọ́ọ̀tì èmi ọlọ́run fún mi yàn ó wá ń kọ̀ǹpléènì nípa èmi ọlọ́run pé mi ò ṣe é tó mo sì jẹ́ kó o lè sọ̀rọ̀ àwọn kan ń bẹ nínú ìgbélé àìsàn wọn ò lágbára àti ṣàlàyé àìsàn tí ń ṣe wọ́n mọ́ ọmọ èèyàn ṣe ìwà ń bí ni mo ṣe ẹ̀ sí mímọ́ ẹ̀sọ́ pọ́lọ́ má ṣe mí láláì mọ́ọ́rẹ́ wúrẹ́ ààrẹ dáadáa kọ́ rẹ́rìn sọ́lọ́ sọ pé mo dúpẹ́ fọ́lọ́ sọ pé ọlọ́run má bínú sí mi sọ pé ọlọ́run má wò wá mi sọ pé mo tọrọ àforíjì lórí àìmoore mi ìrẹ́ ọlọ́mọ dúpẹ́ fún ẹ kò sọ́ba bí ìrẹ́ ọlọ́run ìtò ṣe kò sẹ́ni tó lè ṣe ìtò fún mi kò sẹ́ni tó lè fún mi ìtò fún mi kò sẹ́ni tó lè fún mi. ẹni tó fún ẹ o tí ì sin lọ́hùn tó ibi tó lè sanwó rẹ̀ o mójútó ń tà ní o mójútó ẹni tí ó kàn ẹ́ ló dá sí ẹni tí ń pín àdánwò tí ń pín ó ti pín tí ó pín kàn yìí ó fẹ́ wọ ara tó fẹ́ dáńgbà tó ń pín nǹkan yẹn kó o lè ṣe sùúrù kó o ṣoríire ọba ń sunkún lórí irọ́ ìwọ talẹ́ni tó jù ẹ tó rí láyé gbogbo yìí ẹ gbọ́ sórí wáǹsì kí ló tún sọ. àìṣàmúsù ẹ̀kọ́mọ́rù bí oṣù bá. oorun lẹ ń wò yìí àtòṣùpá wọ́n rìn lọ lóde ìwọ̀n tọ́lọ́ ń fi wọ́n sí. والنجم والشجر يسجدان. gbogbo àwọn ìtàkùn ilẹ̀ ìtàkùn ilẹ̀ àtàwọn igi wọ́n ń forí balẹ̀ fọlọ́. wàsàmà rọ́bà wàdọ̀ àlìmísà. sọ́mọ̀ tẹ́ ń wò yìí ságbára wa ló gbé sókè ẹ wá mọ́ ságbára wa ló gbé sókè tó bá wálẹ̀ tá a rí ibi rìn kọ́ wọ́dọ̀ àlẹ́mí zá. ọlọ́lẹ́mí ni mo gbé sámà yìí ga mo wá gbé òṣùwọ̀n mo fi lélẹ̀. alábẹ́sẹ̀ òfin mi zá. ìtorí pé mi ọlọ́run mi ìfẹ́ kẹ́ ẹ̀ àyè níbi ìmọ̀ àwọn òṣùwọ̀n. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان wọn dúró pẹ̀lú dọ́gbadọ́gba ẹ má dín in kù. wàlẹ̀ àrùdọ̀ wàdọ̀ àlẹ́lẹ̀ àná. gbogbo yín tí ẹsẹ̀ yín bá kanlẹ̀ ẹ tẹ ilẹ̀ yẹn báyìí kì í ṣe alhamdulillah. alhamdulillah. ọlọ́ni ilẹ̀ tẹ́ rí èmi mo tẹ pẹrẹsẹ fún yín. fíyà fàákì àtún wọn nọkàlù sàtúnlẹ̀ àkìmá. ilẹ̀ tẹ́ ń wò yí bẹ̀bẹ̀ èso ti ń jáde ibẹ̀ ń dàbínú ti jáde alákòókò. wàlẹ̀ àbúsọ̀lẹ̀ àǹfẹ̀ ọ̀rọ̀ ìhà. ibẹ̀ ni gbogbo àwọn irúgbìn igi olóòórùn ibẹ̀ wọ́n ti jáde. fàbí ayé àlá ìrọ̀ bìkúmọ́ tó kà sí bí mo ṣe gbọ́ nǹkan sọ yẹn. fàbí ayé. فبأي آلاء ربكما تكذبان ọlọ́run ní sùn èwo lolókùn tí mi ò tí ì ṣe ṣé n tí mo ṣe yóò tó kó máa dúpẹ́ ṣé n tí mo ṣe yóò tó kó máa sinmi ṣé n tí mo ṣe yìí kò tó kó máa forí kanlẹ̀ fún mi gbogbo ìgbà ṣáwọn nǹkan tí mo ṣe ṣé kò tí ì tó kó láṣẹ mi kọ́ má tẹ̀lé fẹ́nu rẹ̀. nìṣó. kọ̀lọ̀kọ̀lọ̀ ìfẹ́ níbi sísọ́ọ̀lì kàlífọ̀kà. látara àmọ̀ gbẹ. wọ́n bá ra bọ́ọ̀lì jẹ́. tún dá àwọn àlejò nù látara ahọ́n iná tí ò lè fi ni o. tó yẹ kẹ́ máa ṣàìmoore lórí ntẹ́mi ọlọ́run ṣe kẹ́ máa ní mi ò tí ì ṣe é tán ẹ wá gbàgbé ntí mo ti ṣe wá ń ronú ntí mo yarí tí mi ò ṣe ntí mo níkàápá àti ṣe tí mo mọ̀ọ́mọ̀ tí mi ò ṣe tí mo mọ̀ọ́mọ̀ fi ń dán ẹ wò kí n lè mọ̀ bóyá o fẹ́ sìn mí àbọ̀ ní sìn mí ìyẹn ló wá jókòó tì lọ́wọ́ ń sunkún yìí tí mo ṣe tó ò lè sanwó rẹ̀ irun rẹ̀ ò lè sanwó rẹ̀ àwẹ̀ rẹ̀ ò lè sanwó rẹ̀ kò sẹ́ni lè sanwó iṣẹ́ tó bá ń ṣe kọ́ ronú tí mo ṣe kọ́ gbájúmọ́ tí mo ní kọ́ gbájúmọ́ ìntọ́ ni mi ò tí ì ṣe àwọn tó ní orí mo ti parí wọn tọwọ́ sàárè láì mú dání àwọn tí ò ní orí tọwọ́ sàárè láì mú nǹkan kan wá òfúlẹ wá òfúlẹ lọ tí mo rán ayé ni ẹ ṣe ẹ fi ṣe ìmí ọlọ́run ọba lẹ̀. Rabbul mashriqayn wa Rabbul maghribayn. ipò yọ òrùn méjèèjì èmi lọ bá ipò wọ ọ̀run méjèèjì. bọ̀dé ẹni àlá ìrọ́bí kú máa bò ká sí ma. èwo lẹ́ẹ̀pẹ̀ nírọ́ nínú ìdẹ̀ra tèmi ọlọ́run ṣe fẹ́yìn méjèèjì àlejò náà tán mi yàn. mọ̀rẹ́jà lè bá ara ènìyàn lè tẹ́pẹ̀yà. ọlọ́run lẹ́yìn ẹ wo odò odò tẹ́ ẹ rí yẹn a rí odò Ìmọ̀ṣẹ́ àyẹ̀wẹ̀ kan odò tòtó ọlọ́ni méjèèjì yẹn odò ẹyọkọ yìí làwọn yẹn o mo dá oríṣi odò méjì òkun àtọ̀sà. yẹlí tẹ pìyàn. méjèèjì ìkànnú ẹ ìyẹn dùn ó tutù ìkejì ó kóró ìkìdá iyọ ní mo wá màá mà èmi tí mi ò fẹ́ táyé nìyí lára méjèèjì pàdé mi ò jẹ́ kí wọ́n ó rò pọ̀. bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàrúfà kò ńlá ẹ̀bí pẹ̀yà. ọlọ́run ni mo gbé gàgá sáàrin méjèèjì mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ kí mi lọ bá ọ̀rọ̀ àti ìdàkejì ọ̀rọ̀ ní o mo gbé gàgá sáàrin méjèèjì wọn ò ní lè sọdá wọn kúrò tí ní lè sọdá wá báyìí ẹ̀rí pé nínú tẹ́ẹ̀bà gbálàyé omi méjèèjì yẹn ó ṣàlàyé rẹ̀ nínú sùràtò wákíà ó ní afárá yẹn. àbáyé tó wáyé máa lè fi tẹ̀sán bùnà àtọ̀ àǹfààní túbú mi náà lè mú sí ni àmúnà ló lè mú sí lù. tí mo kú sọ yìí pé omi tẹ́ ń mu yẹn tèmi ọlọ́run fún yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń sin odò ẹ̀yin tẹ́ ń sin omi ẹ̀yin ọmọ Ọ̀ṣun ṣe wà ń bí ń kọ́ ṣe omi ẹ̀ dáhùn ẹ̀ mi ìlú tó dáa ìlú wa nílùú mọ̀ṣe àbí àwa ò sin omi àwọn kan ní omi ló fún wọn lọ́mọ ṣómi ẹ̀ dáhùn ó yẹ kán fura sáwọn ìlú tí ò lómi tán bímọ. àyẹ̀bẹ̀kọ̀ ọlọ́run ní ẹ̀rọ oníṣòmi tẹ́mu àǹtọ̀nù. àǹtọ̀nù mi náà lè mú sí ní àmúnánú lè mú sí lù. oníṣẹ́ yẹn lẹ sọ kalẹ̀ ni àbí mi ọlọ́run kọ́ ni mo sọ kalẹ̀ ó ní tó bá wà mú èmi ọlọ́run ni. lọ́nà ṣáájà iná òjàjà fàlàlà ẹ máa gbórúkọ náà tó mi ọlọ́run ní tó bá mú mi ni má ṣe omi náà lómi tí ẹ̀ ní lè mu omi tí ó bàjẹ́ tí ó kóró tí ò ní wúlò kí lè tẹ́ ẹ̀ ní dúpẹ́ ẹ̀ dúpẹ́ sá mo kàn fẹ́ ṣàlàyé maharaja li bahrain yalitakiyaan bainahuma. برزخ لا يبغيان وهو الذي مرج البارين هذا أزب فرات وآسى منه أجاج وجعل بينهما برزخا وحجرا مهجورا ọlọ́run ni mo dá omi méjì ni wọ́n o. àṣà àbúrò tó wà sábẹ́ ìhùn ni ọjà yìí tí mo sì ṣe ní kìdá iyọ̀ wá. wọ̀jà ńlá bẹ́ẹ̀ náà ó máa bàrẹ̀ sábà wà éjì rẹ̀ máa jó àmọ́ fáǹfà yín ni ò jẹ́ kí wọ́n rò pọ̀ ẹ lábúrò ní rò pọ̀ mọ́ mi. àbá padà sí ra àmọ́ ní tọ́ǹkà lọ. mọ̀gàjàlè bá rẹ̀ ní ẹ̀lì tàkìyà. ọlọ́run lémi ọlọ́run ọba mo ní odò méjì tó pàdé sẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà. gàgá sáàrin méjèèjì wọn ò ní kọjá làṣẹ wọn ò ní kọjá àbí tí mo fi wọ́n sí. fàbí ayé àlà rabbikuma tukazziba. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe kò tó kẹ́ ẹ dúpẹ́ fèmí ọlọ́run ọba. yakhruju min rumal wal marjan ẹwà àwọn òkúta olówó iyebíye ti ń jáde nínú rẹ̀ ìtẹ́ fi ń ṣe lẹ̀kẹ̀ ìtẹ́ fi ń ṣe bèbè àwọn olówó iyebíye. wọ́n lọ wọ́n ní jẹ́wọ́ rẹ̀ lè mọ̀ ṣáàtù fílípà rí kalẹ̀ àlá. mo tún ṣe omi ní ohun tí ó máa gbé àwọn ọkọ̀ yín ọkọ̀ bọ̀gìnì tó dàbí ilé olókè méjìlá pẹ̀lú ọlọ́run yóò máa lọ lórí odò kẹ́ ẹ lè rìn pẹ̀lú ìrọ̀rùn kẹ́ ẹ lè gbẹ́rù yín pẹ̀lú ìrọ̀rùn kí n lè ṣe ìlú ìmọ̀ọ́ṣe níbi tẹ́ ẹ máa dé ẹ̀gbọ́n gbọ́dọ̀ tóbi. ṣe ọlọ́run ní sẹ́yìn òkun tẹ́ mọ́ dúpẹ́ lé lórí ẹ wo bọ́lọ́run ò tẹ orí omi bá ó ṣe tẹ ilẹ̀ bá ló tẹ orí omi bá omi rẹra rẹ ńlẹ̀ jẹ́ kí wọ́n rìn lórí rẹ bisimilayi maji. majira wa murisa inna rabbi la ghafurur rahim. bàbá lọ bí a bá. mọ́ mi ibi tó wà ẹ̀ mo ní emotion yé máa lọ sódò ẹ̀gbọ́n kan tó sọ ó ní máa lọ sódò olóhùn ralẹ̀ sí emotion òun kọ́lé òun lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ọjọ́ tó ń wọ ọkọ̀ ọlọ́run ló yọ òun ó ní ojú iṣan méjì ni àwọn kù sí ó ní iṣan máa ń gbé ọkọ̀ ọlọ́kọ̀ àwọn ọlọ́run má yẹ ká mú gbó wa mọ́tò kó ọkọ̀ wa ò tún mú ọ̀pá dání. wọ́n á ní à èmo ṣe pẹ̀lẹ́ mi máa gun mi o ó ní à ṣàánú mi o làbáyà ṣàṣkáì lánàá àfìgbà tá a gún omi yẹn ìsinmi láàyè. màjèrè àwọn ọmọ ìsáà. lánàá àtúngbọ̀n bọ̀ a ní nǹkan náà ṣe ni o ẹgbẹ́rúkọ lọ́tọ̀ ni èmi yìí mo ti wá dá lọ mo tún gùn lọ mo gùn mo ṣe dé ibi tí lásòrò dúwà mo tún padà. wáyà tẹ́jìrì ibi èéfì máa ń jẹ máa. ẹlòmíì gan ìbẹ̀rù rẹ̀ gan ní pa nílé ayé yìí mo ti sọ fún pé fún mi ládírẹ́sì ibi tó ń kọ́lé sí kí n lọ parí ilé ẹ̀ kí n má gbébẹ̀ jẹ́ máa wá bímọ o ọlọ́run á bá wa túlù wa ṣe gbọ́lẹ̀ ń kà lọ. kùlù wá ní alẹ́ àfààní wúyí. mo ti débi tí mo lọ ẹ̀gbọ́n tó sọ. kùlù wá ní alẹ́ àfààní. ẹ̀gbọ́n tó sọ kí ló ń pa ẹlẹ́kùn. كل من 'alayha fan. ó ń bèrè lọ́wọ́ كل من ló ní tó lọ ní nǹkan wọn ò gbọ́n tó sọ. Kullu man 'alayha fan. kí ló ní tó ló ní nǹkan. Kullu man 'alayha fan. ọlọ́run ní ìwọ máa pa ẹ́ rẹ́ máa gbé ń tó gbélé ayé ṣe parẹ́ gbogbo tí ń bẹ́ẹ̀ lè ní ò parẹ́. Kullu man ah. 'alayha fan. títọ́ ó dùn mẹ́ni tí títàn ó débẹ̀ ni tí ń sọ̀rọ̀ títàn ó débẹ̀ ni tí ń gbọ́rọ̀ títàn ó débẹ̀ ni tó bí títàn ó débẹ̀ ni tí ó bí títàn ó débẹ̀ ni tó kọ́ títàn ó débẹ̀ ni tí ó kọ́ ẹni jọba yóò tán ẹni òjọba yóò tán ẹni lálàáfíà yóò tán ẹni lálàáfíà yóò tán kí lẹ rí ilé ayé tẹ́ ń ṣàìmoore sọ́lọ́run. kó o sì nìkan ni ó ṣẹ́kù fàbí ayé. Rabbikuma tukazziba. Ẹ ṣàdúrà ìlàtàrà ẹni ọlọ́run má ṣe mí láláì mú orin. Àìmoore lè má àwọn èèyàn sọdá kúrò nínú Islam. Àìmoore lẹni tó ti kírun ṣe lóun ò kírun mọ́. Àìmoore lẹni tí ò ní nǹkan ni òjò sin lọ́hùn iwájú ló ń wò ibo ló ń wò jọmọ ó ń wo ẹni tó ní ohun tó wò ní ó ń wo ẹni tó kọ́lé tó wò kọ́ ó ń wo ẹni tó bímọ tó wò bí ó ń wo ẹni tó ra mọ́tò tó wò tí rà ó ń wo ẹni tó ní oyè tó wò tí jẹ anabi Muhammad ó ní èèwọ̀ nìyẹn àìsàn nìyẹn ìwòsàn rẹ̀ lòun fẹ́ kọ́ wa ń zòrò ilà man asfalami ẹ̀yìn la ní kó o wò ibo la ní kó o wò. ẹ sọ̀rọ̀ ẹ wẹ̀ yìí gbogbo yín ẹ wẹ̀ yìí a dà fún yín bẹ́ẹ̀ sì wẹ̀ yìí a dà fún yín gbogbo yín tẹ̀ wẹ̀ yìí. ó ní tó o bá wẹ̀ yìí. wàá rẹ ni tí ò ní ohun tó o ní. ẹ mọ bí tí ẹ ní fọ́nì rè ṣé wọn fẹ́yìntẹ́ wà wájú ìgbà tẹ́ wẹ̀ yìí ẹ ráwọn tó wà ní second row ìgbà tẹ́ yìí náà wẹ̀ yìí talẹ́rí ìgbà tẹ́ yìí náà wẹ̀ yìí ìgbà tẹ́ yìí náà wẹ̀ yìí kò sẹ́ni tí ò lẹ́yìn àìwé ni tó wà wájú tó bá wẹ̀yìn wá ráwọn tẹ́jọ ṣe kékeré ta ti bò mọ́lẹ̀ bí mùsùlùmí ṣe ń ronú nìyẹn àwọn kan wà àjọṣe kékeré àti bò wọ́n mọ́lẹ̀ èmi rántí ọmọ tá a jọ máa ń jókòó nílé ìwé ìdímù local government primary school ìdímù primary school tí mo lọ nìyẹn. Mẹ̀múnà tá a jọ ń jókòó ìjọ tá a fẹ́ lọ ṣe G2 ẹ̀rọ ti G2 gbà yẹn ìdánwò tó fi replace common entrance yẹn tá a fẹ́ lọ ṣèdánwò àti bọ́ sí secondary ìjọ yẹn ni mọ́tò pa Mẹ̀múnà. ó yá sọ mí ṣó tọ́ sí mi kí mi máa sọ pé okùn tọ́lọ́mù ò tí ì ṣe ńgbà ọlọ́run fi full stop sáyé mi mú náà láti jọ yẹn ọmọ ìyá mi bá ń sọ gbólóhùn ìsọfọ́lọ́ má ṣe mí láláì mú orin bẹ́ẹ̀ ṣe jáde wá ìyàwó kan ò lè jáde wá ẹ̀ dúpẹ́ sẹ́ ilé ta ṣe wáàsì pẹ̀lú àwọn ọmọ wa tí wọn ò ríran kí ló ṣẹlẹ̀ o ti fẹ́ dá wa dúró jọ̀ọ́ má yìí dá wa dúró ẹ́ àṣewáàsì àwọn ọmọ ìyá wa tí wọ́n ríran àwọn ni wọ́n pè wá wọ́n pọ̀ bá a ṣe pọ̀ yìí wọ́n lo hijab wọ́n wọ jàlábíà àwa ń sọ fún wa àwa ń bẹ àwọn ọkùnrin àwa tí wọ́n pè wá síbẹ̀ tá a ríran wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ bá wa fẹ́ àwọn obìnrin wa ẹ gbọ́ mi dáadáa ẹ ẹ bá wa fẹ́ wọn ìtumọ̀ rẹ̀ wọ́n ní àwa bẹ́ẹ̀ ṣe rí wa yìí bí iná bá ń jó nínú ilé àwa la kọ́kọ́ máa ń kú. wọ́n ń torí pé gbogbo ẹni tó ríran ọmọ ibi tó yẹ kán gbà ó lè jẹ́ ibi tí iná ti bẹ̀rẹ̀ gan làwọn fẹ́ lọ. wọ́n lẹ́yìn bára yín ò bá yá ẹ lè gbéra yín kẹ́ ẹ máa lọ sí ọsibítù báwọn ò bá rẹ́ni tí ó máa wọn jáde àwọn ò lè jáde ìkan sọ pé ń jọkàn ẹnìkan mú òun jáde mọ́tò sì kọlù lẹ́gbẹ̀ẹ́ òun àwọn èèyàn sì ń pariwo ó sì kú mbẹ òun tó mú rìn òun ò rí ó kọ́ni tí ó mọ òun kúrò mbẹ ó wá níbẹ̀ ṣe wà ẹ mo rí ọlọ́run àwa ló ń sọ fún in fact program kan wà tó bá fẹ́ ṣe ọwọ́ ìrọ̀lẹ́ náà máa ń fi sí wọ́n jẹ́ kí lè ṣú dáadáa àwa wà mbẹ wọ́n á tá a bá ń ṣe lọ́wọ́ wọ́n á dédé paná wọ́n bá paná wẹ̀ àwọn tá a ríran nìkan la máa complain wọ́n á ní kí tí ò sí o tá a bá ní wọ́n ti múná lọ wọ́n á ní wọn ọ̀tán náà ti wá rí wọn ọ̀tán náà ti wá rí tá a bá náà ti múná lọ wọ́n á ní àwọn fẹ́ kẹ́ ẹ mọ orú condition táwọn wà àmọ́ tòun ti condition àwọn kò sí ní tó ká wọn lára tó Kùránì táwọn ò lè kà á wọ́n gbé kuraani kan wá wọ́n pè ní braille quran irin báyìí ni wọ́n máa fi ń gun ìyẹn ni kuraani táwọn máa ń kà wọ́n máa ń pè ní kókó gàrí tó bá fọwọ́ sí báyìí wàláì wọ́n sì máa ka kuraani bí ìgbà tí wọ́n lajú tí wọ́n rí. that's why wòlímọ̀ wọn on the four december tòun ti bí mo ṣe ní program ìjọ yẹn program wọn ni mo gbé sókè máa lọ sí wòlímọ̀ wọn ibi tí mò ń lọ ní gbogbo ọ̀rọ̀ yìí ni pé àwọn ọmọ ìyá wa tán ríran wọ́n tún sin lọ́hùn jà wa ta ríran lọ́hùn. mo sọ̀tọ̀ kan fún wa mo fẹ́ kó kó o mọ̀ pé àìsàn ń bẹ́ ẹja o ìwọ tó ṣe é pé ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ló sọ lójoojúmọ́ àìsàn ńlá ní ń bẹ́ ní má folúkù a kírun mọ́ gírípù kí n tó dé mọ́ṣáláṣí àṣé àwọn jọmọ́ mọ́ṣáláṣí ti kírun tán ìsìláàmù ọ̀dẹ̀ kọ́ wa ò bá jẹ́ àfa o lè dé mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí kò gbé o o lè dé mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí kò gbé kàmọ́ ẹni abálábà ní kíni òní bàbá bí Islam ti sọ nìyẹn ìgbà mo wá débẹ̀ mo wá ní ah, ẹgbẹ́ kàmọ́ gbogbo àwọn tó dúró wọn mi lóhùn àríran báyìí o gbogbo ẹnìbọdì rí kò sí ẹni tó kò sẹ́ni tó mú débẹ̀ òun kan kú lórí náà débẹ̀ kò sí problem. ẹgbẹ́ kan mọ̀ náà bá dá mi lóhùn. mo ní ẹ wo ẹ wo gan tó bá jẹ́ Manchester United ló ń gbá bàlá àbí Chelsea ọmọ orúkọ fúbọ́là náà mọ̀ wọ́n lè gbé kan mọ̀ mo kàn ń ro lẹ́mìí mi mi sọ́ síta o báyà gbé kama Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna mọ. ngbà tí mo gbé kama tán kí ló kàn kẹ́nìkan bọ́ wájú náà bá dá mi lóhùn bá ní n bá bọ́ wájú n bá ṣe Allahu Akbar ẹnì kọ́kọ́ dá mi lóhùn wọn ni mọ́ṣáláṣí súnà níbí báyìí n bá ka fati àdéwálá dọ́ọ̀lì ẹnì kọ́kọ́ ò ṣe ámì mo ní tèmi bá mi lẹ́nu mo wá rò pé ṣé ṣe kí wọ́n ń jà sí ìmáàmù torí ń gbà mí tó bá ń jà sí ìmáàmù wọn ní tó bá gbé dàá kó bọ́ wájú tora máa ń dẹ́rù bàbá kan máa ń dẹ́rù bàbá kan nílé àwórí o àníyè wàá yàgbẹ́ gbọ́dọ̀ ìyẹn ni mo wá rò pé à ah, gbà mo wá kírun tán tèmi wá sálámà ní bá rí bọ́ọ̀n tó wà lẹ́yìn mi èmi wà lórí ìdúró èmi rúkú lọ́wọ́ èmi forí lọ́wọ́ mo lọ lọ́wọ́ ọba ó dárò kún máa ṣe wáàsí fáwọn ilé ilé ni máa ṣe sùúrù kan parí ọ̀run ìgbà tí wọ́n ṣe tọ́ntọ́n sálámà mo ń sunkún ni o àwọn méjèèjọ odi ni wọn. الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه àwọn méjèèjì kí ni ó kàn mo kàn rí tó ń fọwọ́ júwe ọ̀rọ̀ láàrin ara wọn ni ọ̀rọ̀ tèmi sọ wọn tiẹ̀ mọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi dàbí èmi mọ́ dàbí wèrè láàrin gbogbo wọn wọ́n ní sọ ẹ̀yìn ọmọ ìyá mi nísìnyí a máa ní láti kí ní ọkọ̀ tẹ́ ń sí ibà gbéyé gbé wèrè lélẹ̀. àṣé odi kan ló bímọ ládùúgbò làwọn odi ẹgbẹ́ ẹ wá bá ṣèkó mọ́ àsìkò ọ̀run tuntun láì gbọ́ ìkámọ̀ láì gbọ́ àdáàn wọ́n mọ̀nà mọ́ṣáláṣí ọmọ ìyá mi sọ fọlọ́ máa ṣe mí láláì mọ̀ rẹ̀ ìdẹ̀yìn program yẹn ni wọ́n wá pè mí sí pàṣẹ́ni nílé ìwé tó wà níwájú Ansarudeen Central Mosque ní Àjàó ibẹ̀ làwọn odi àtàwọn tí ó lè sọ̀rọ̀ ni wọ́n ti wá ṣe ìpàgọ́ wọ́n wá pọ̀ lọ. bí mo ṣe wá wọnú ọgbà ìjáàbù lọ jàlábíà lọ ìgbà táwọn tó pè mí lára àwọn tíṣà tí ń kọ́ wọn ló pè mí tó ń gbọ́ òun gbọ́ sobo ìpè ṣe wá rí mi báyìí wọ́n rí i pé tí wọ́n bá fọwọ́ kan ẹnìkan tó bá wẹ̀yìn wọ́n á kàn fọwọ́ ṣe báyìí láàrin ìṣẹ́jú kan ọ̀ọ́ ló bá kú inú hall kò sí microphone kẹbìrìlá la ilaha illallah wàhálà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wà ní ló bá ní kémi dúró báyìí òun bá dúró báyìí gbogbo ohun tí n wá ń sọ òun ló júwe ẹnìkan ò wú mi lẹ́nu ni pé tí bá ní ẹgbórúkọ ọlọ́run tóbi tó bá ti lè fi ká sọ máa wá rí tán yọ tínú wọn dùn ọmọ ìyá mi tó lè gbọ́ tó lè sọ inú rẹ̀ ò dùn kí lọ́lọ́run ṣe fún ọ ẹ̀ṣẹ̀ kí lọ́lọ́run ṣe ọ kí ló tún lọ́lọ́run bò tí ṣe ń gbèsè ayé rẹ ó máa kọjú sí ní tó torí rẹ wá àsìkò máa ń lọ lórí ẹ ayé ò jẹ́ kó mọ tó ń pè lóore ó dà ó ń dóore mọ ẹ sọ pé Ọlọ́run jẹ́ ń dóore mọ ẹ sọ dáadáa ẹ sọ pé Ọlọ́run má ṣe mí ní aláìmoore abasa aminu tẹ̀síwájú. yasaluhu man fi samawati wal ardi kulla yawmin huwa fi sha'ni. ọlọ́run ní gbogbo yín lẹ́ ń bí mi lójoojúmọ́ ará Australia èmi Ọlọ́run ni wọ́n ń pè ará Japan èmi Ọlọ́run ni wọ́n ń pè gbogbo àlejò ọ̀nù èmi Ọlọ́run ni wọ́n ń pè kúlà yáwó ni wọ́n fi ṣá èmi Ọlọ́run nìkan mi ò gbọ́lidé rí gbogbo àsìkò ni mo wà nínú òṣèṣì kan ẹni mò ń fún lọ́mọ ẹni mò ń fún lálàáfíà ẹni mò ń dá lóhùn ẹni mò ń ṣọ́ lọ́wọ́ aburú ẹni tí mo jẹ́ òkà ah, ooo. Oh. ò tó kọ́ ọmọ dúpẹ́ tó wá ń tẹ́tí sáwọn kùtùlù èèyàn tí wọ́n sọ pé ọ̀rọ̀ ayé wa sọ pé bọ́ọ̀ bá wá sáyé ibo làwọn wá ta ló múra rẹ̀ wá sọ pé ẹrù ọlọ́run ni mi wọn sọ pé mi kọ́ mọ nira mi ọlọ́run ló ní mi ẹni tó fẹ́ ló fún mi mo dúpẹ́ ẹni tó fún mi mo dúpẹ́ ẹni tí ò fún mi òun ló nífẹ̀ẹ́ mi jù ó mọ ohun tó tọ́ fáyé mi èmi ò mọ tó tọ́ fáyé mi òun la lámà tán gbogbo ìgbésí ayé mi ó mọ̀ bẹ̀rẹ̀ mi ó mọ̀ pin mi ó mọ tó wúlò mọ tí ò wúlò láyé mi. ẹ sọ pé ọlọ́run forí jì mí má ṣe mí láláì mú rẹ̀ ẹ sọ̀rọ̀ dáadáa. ẹ̀yin mélòó lẹ ní ara fọwọ́ kan ara rẹ kò ní ọlọ́run mi ò lè dúpẹ́ tán kò sọ dáadáa wọn fọwọ́ kan ni pé ọlọ́run mi ò lè dúpẹ́ tán sórí ẹran ara tó ń wè this is the largest organ tó ń wè ẹran ara ni o ọlọ́run ò jẹ́ kó kágbá kó lójú ẹ̀ rí àìsàn kan wà tí máa ń ṣe awọ ẹran àṣé awọ ẹran yìí ọ̀gá ni nínú ìtọ́lọ̀ fi dáàbò bò wá. ó fura tán bá ní kòrónà ó ń bọ̀ kí la fi kí la máa ń ṣe kí la fi ń bomú. àfi nose mask bomú àbí torí ihò wà bí tó lè gbà wọlé ihò wà lẹ́nu tó lè gbà wọlé. sùwárí àṣẹ gbogbo ara ni ihò wà awọ ara lọ́lọ́wọ́ ọba fi di ẹni tí àrùn yẹn wá ṣe wọ́n pè ní scleroderma gbogbo wọn tó ń ṣe lọ́wọ́ ló ń bá wa dá wọn lẹ̀ ọmọ ìyá mi tó ti mú lọ sọ́run ọlọ́run kò bá mi ṣe lọ́mọ àlejò náà sórí bó ṣe máa ń ṣẹlẹ̀ ni pé àwọ̀ ara yẹn á wá le á wá máa jẹ á wá jẹrà tó bá wá ń jẹ kì í ṣe gbòdé èèyàn ń wò ó wàá wá rí bó ṣe ń jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jẹ́ ẹsẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n máa gé titan titan ni o tóró ń jẹ lọ ní gbogbo bí tó bá ti jẹ dé ẹ̀jẹ̀ ò ní hàn níbẹ̀ tóró ti jẹ okun fèèlì tó ń gbé ẹ̀jẹ̀ ìyẹn ti lé kò lè gbẹ́jẹ̀ mọ́ ah, ẹ̀ sì so ibẹ̀ ti sílẹ̀ kò wá sí nurse mask tẹ́lẹ̀ fi gbogbo ẹ̀yẹn. àìsàn wa máa gbabẹ̀ wọlé ó ń bọ̀ nínú heart àìsàn ń n'o brain ó ti pọ̀ ọmọ ìyá wa wà lọ́ọ̀nì. àwọn tó ń ṣe ọ́ tó ìmíwọ̀n àwọn dókítà mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ yìí tó mọ̀ ń pa ẹ̀. àwọn tó ń pa rẹ̀ sọ fún wa wọ́n á ní kò ní àwọn kan rẹ̀ ni. tó o bá gbọ́ dáadáa ó yà wọ ẹwọ ara rẹ kó o ṣàlẹ̀ alhamdulilayi. rabbil alamin. alo sọ dáadáa. alhamdulilayi rabbil alamin. ọlọ́run ní tẹ́ ẹ bá ní kẹ́ ẹ ka orí mi ọlọ́run ẹ̀ tó kà á tán. wọ́n yẹ tẹ̀ wọ́n dún ní mọ́tàlá ìlà tó ẹ̀ka orí mi mo lọ ṣe wáàsí nínú ọ̀pẹ̀ mú pẹ̀lú àfa wa ẹnìkan náwọ́ ó láàfa mo lè kà kí ni àlè kà á mo níyàwó kan mo bímọ méjì mo ní tẹlifíṣàn mo ní fáànù kí ni èèyàn lè kà mo jẹ owó oṣù mẹ́fà àmọ́ ìyá wa ti ka nǹkan lójú ara rẹ̀ èmi tó dẹ̀ ń bá wí mo ṣe kúrò lọ́dọ̀ ẹnìkan tó ṣe é pé ó ní àrùn diabetes gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọlọ́gbà wò yín sàn. àmín. diabetes tiẹ̀ yàtọ̀ sẹ́rí ara wa yìí bí o bá ní ṣúgà á kú ara wa yìí tí ṣúgà bá tún pọ̀ jù á kú ẹ méjèèjì bára yìí bá ní ṣúgà á kú tí ṣúgà bá tún pọ̀ jù á kú fúnra ọlọ́run wá gbé kankan sínú wa tó ń pè ní pancreas iṣẹ́ pancreas ni pé yóò máa secret insulin iṣẹ́ insulin òun máa lọ bí wáípà mọ́tò òun ni ó máa tún ẹ̀jẹ̀ yẹn ṣe kò tó ó tó kò iṣẹ́ tó wá ṣe láyé nìyẹn wàá lè máa tọ̀ ètò yẹ kó o tọ̀ dànù ṣùgbọ́n ẹlòmíì pancreas tiẹ̀ ti bàjẹ́ kò lè sun insulin táyé ò fi parẹ́ àwọn yẹn máa gba abẹ́rẹ́ insulin lójoojúmọ́ ayé wọn ǹjẹ́ yẹn kàn wọ́n ò dá mọ́ ọmọ ìyá wa kan gbogbo ẹgbẹ́ òsì rẹ̀ yìí ló paná àìsàn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹsẹ̀ ẹgbẹ́ òsì paná bíbi pé ẹsẹ̀ òsì ò ṣiṣẹ́ mọ́ ọwọ́ òsì ò ṣiṣẹ́ mọ́ etí òsì ò lè gbé fóònù ojú òsì ò ríran mọ́ ìwà ń fi tọ̀tún wọ́ tòsì ìjẹ́ yẹn kàn ẹ́ òṣàlẹ̀ alhamdulilayi rabbil alamin. abasa aminu. yasalu. filẹ̀. yàrá lọ́nà sọ́nà tó nọ́bà àwọn tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ pọ̀ ṣé máa pé ilẹ̀ yìí tọ́lọ́n bá ní ẹ̀yìn ìlú lẹ́mọ̀ pé yẹ ká máa dúpẹ́ ilẹ̀ ẹ̀ sí i ṣé máa tún máa ilẹ̀ ẹ̀ máa tún máa ilẹ̀ ẹ̀ sọ bọ́lá máa falẹ̀ ẹ̀ wáyà ẹ̀ sọ dáadáa ṣé wọn bá tẹ́ sọ fún yẹn. wọn máa falẹ̀ wáyà. ìmọ̀ ya débi pé ilé ó máa forí kodò yóò máa wọnú kodò lọ sínú súrọ́tù nọ́mbà mẹ́kọ̀ọ́ máa kà á lọ tí ma pé last lecture ní ìmọ̀ọ́sẹ̀rẹ̀ lọ́mú láti verse six kọ́ kàdé verse sixteen. alámọ́nà ṣe á lè ọ̀rọ̀dọ̀ mi á dá. ẹ̀yin ará Mósè ọlọ́run ní ìwọ ni mi ò tí ì ṣe èmi kọ́ ni mo tẹ́ ilẹ̀ tẹ́ǹtẹ̀ lórí èmi kọ́ mo tẹ́lẹ̀ pẹ̀lẹ́sẹ̀ fún yín. wọ́n lè jì bá ọ̀tá dáa ẹ bá má lè rìn lórí ẹ̀ kó má máa gbé yín ṣubú kí ni mo ṣe wàlẹ̀ jìbálà. àwòtájà. mo wá máa wọ òkè ńláńlá àwọn òkè mo fi wọ́n ṣe ìṣó mo fi kanlẹ̀ mọ́lẹ̀ à ń tà mí dàbí yé kílẹ̀ má bàa gbé yín ṣubú ẹ lè dúpẹ́. wọ́pọ̀lá kúnà kún aṣọ ajá. èmi máa ń oníṣìnà ò tẹ́tí gbọ́ èmi máa ń dá yẹn lákọ lábọ̀ obìnrin tó ń gbọ́ tẹ̀lé èmi máa ń dá mo lè mo lè dá ọlọ́bọ̀rọ̀ gidi tí ní dá obìnrin mo lè dá ọkùnrin tí ní dá obìnrin mo lè dá obìnrin tí ní dá ọkùnrin ẹ orúkọ mi tó lù ọlọ́run ní sọ bẹ́ẹ̀ mo ṣe yín lákọlábo mo ṣe ẹranko lákọlábo mo ṣàgùntàn lákọlábo mo ṣàjà lákọlábo mo ṣàwọn ọ̀gì lákọlábo mo ṣàtẹ́gùn lákọlábo electrician positive and negative gáàsì tẹ rí yẹn lákọlábo gáàsì náà lẹ́ rà tẹ́ ẹ bá fi kílé òtútù tẹ́ ẹ bá fẹ́ so oúnjẹ ńkọ́ ẹ̀ sí ń bí. mo fẹ́ kẹ́ ẹ máa yan ọlọ́run ọba ni. ìwọ ní ọlọ́run ò tí ì ṣe tó yẹ kó ọmọ fi dúpẹ́ torí ọ̀rí mọ́tò rà tó sí ìkọ́ni. ọ̀jẹ̀ àlìlá náà ó máa kún. ṣùgbọ́n tá. ẹ fi ìyàwó oorun jẹ mí ní oorun tí mo dá yẹn èsì mi ló jẹ́ fún yín bẹ́ẹ̀ dá ò bá sùn yóò ya wèrè tọ́lọ́mbá ní ẹ má sùn mọ́ ẹ kàn rí wèrè kiri ni ẹlẹ́mẹ́kàn máa dá sọ̀rọ̀ lọ oorun ìwòsàn ni èmi mo ṣe fún ọ ẹlòmíì bí o bá lo tábìlẹ́tì kò ní í sùn ìwọ kẹgbẹ́ rẹ má kàn bẹ́ẹ̀dì ni o ti sùn lọ́wọ́ mọ̀ bóore mo ṣe fún ọ. wájà hali náà náà mà kún un ṣùgbọ́n. wàjálínà náà màṣá. bí n bá ní kílẹ̀ máa mọ́ ni ẹ̀ ní rí bí ṣiṣẹ́ àbí ta ló ní kẹ́ máa ṣiṣẹ́ bí ìbá tó ní kílẹ̀ iṣu ẹ̀ bá fi ṣẹ́ para yẹn. وبنينا فوقكم سبعا شدادا èyí tí ń bẹ lókè iná ń pè ní ọlọ́run ni mo ṣèṣọ́ yín pẹ̀lú àjà tí mo gbé léra wọn méje. wàjàrínà sìrọ̀jà wà rájà. ẹ wọ ẹ̀ka ẹ wo sìrọ̀jà ẹ wò ẹ wò ẹ wò ẹ burúkọ rẹ tó dùn. ọlọ́run mo tún fi òun mo fi ṣe àtùpà fún yín. wọ́n sáré. ní mi ò ṣe àwọn ìlú mi wọn á kírun bí màmú wa ti lẹ́ẹ̀kan wọn á wá kírun lórí ilẹ̀ yìí láti tọrọ omi mo wá ń sọ omi kalẹ̀ fún yín ẹ̀ tún sọ pé irú òjò òṣìwò nílé yìí. ẹ jókòó ọ̀gbẹ́ni tó pín bóyá tó pín kíni náà lọlẹ̀ máa mú fún wọn with respect má jù bá wọn. níṣó. lílo kò rí jẹ́. ọlọ́run ní mo fi ń yọ jáde fún yín àwọn irúgbìn mo fi ń yọ jáde fún yín gbogbo tá à ń jẹ yẹn nìṣó. wàjà náà ti ní àlùfáàfà. àtàwọn ọgbà oko rẹpẹtẹ. ṣùgbọ́n tòun ti rí ẹ̀. ìnà yóò máa. má lọ bẹ̀ o lọ sínú sọ́ọ̀tún lọ sí akọrin wa létí ntọ́lọ́wọ́n ọba ṣe fún wa ni nọ́ọ̀sì àti yẹn ló mú láti verse twenty seven to thirty two. ìṣẹ̀dá yìí kan ó má ṣe bisikíìtì mọ́ lọ́jọ́ kò lọ́jọ́ kò. أنتم أشد خلقا من السماء بناها ẹ̀yin èèyàn ṣíṣẹ̀dá tí ló le ni àbí ti sánmà ṣẹ̀dá yìí ò le tó ti sánmà ta ló bá tó dá sánmà ta ló dá ilẹ̀ ẹ máa wá dara yín láàmú lórí pé ẹni ẹnìkan bímọ jésù bàbá yẹsù à ṣé ọmọ èèyàn nìkan lẹ̀dá ọlọ́run ni ńgbà àwọn àbáyà jésù sùn ajá àkọ́kọ́ tó wọ́n lórí ilẹ̀ ayé ta ló bí ẹ lè sọ̀rọ̀ ajá kejì ńkọ́ hàn níyà hàn ní bàbá ewúrẹ́ àkọ́kọ́ ńkọ́ ewúrẹ́ kejì ìwọ rò pé tájá bá ti fájá lóyún á bímọ ajá tó kọ́kọ́ dé ńkọ́ ẹ sọ fọlọ́ má jẹ́ ìṣìnà igi ọwọ́ Musa tó dejò ńkọ́ ta ló dejò náà ẹ sọ fọlọ́ má jẹ́ ìṣìnà dáadáa o èyí tí sọ ni pé ẹ̀dá ọlọ́run nìyẹn ẹ̀dá ọlọ́run nìwọ ẹ̀dá ọlọ́run ní sánmà èyí ò ṣe ìbèrè bàbá sánmà ẹ̀ ṣe ìbèrè ìyá sánmà ẹ̀ ṣe ìbèrè bàbá òrùn ìyá ọ̀run bàbá àràwọ̀ ìyá àràwọ̀ bàbá àtẹ́gùn ìyá àtẹ́gùn bàbá àrá ìyá àrá bàbá mọ̀nàmọ́ná ìyá mọ̀nàmọ́ná bàbá àgbì. ẹlẹ́dà ẹlẹ́dà lọ́lọ́run ẹlẹ́dà àbá kò ní í jẹ́ orúkọ mi ìyàn láyé ọmọ èèyàn ní jẹ́ bàbá ní jẹ́ ìyá ní jẹ́ bàbá bàbá ìyá àyà àná ta ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ èèyàn tala náà sánmà tala náà wọn ìjọ wọn náà dáná ọlọ́mọdé ṣìnà èmi ń sọ tèmi ọ̀sọ́ tiẹ̀ o. ọlọ́mọdé ṣìnà. ó yà. rọ̀fà sáwùkà fàṣà wá. ọlọ́run sọ̀rọ̀ yìí mo gbé àjà rẹ̀ ga mo wá ṣe ń dọ́gbadọ́gba. wà á gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìlà. ṣe òru rẹ̀ alẹ́ rẹ̀ mo ṣe ní dúdú birikiti mo wá ṣe ìyálẹ̀ta rẹ̀ ní mímọ́ kedere. wàlẹ̀ arúgbó bá dàda lè kọ́dá. ilẹ̀ yìí mo wá tẹ pẹrẹsẹ fún yín níṣó. àfọ̀rọ̀jà mi ni a máa wà mara. fún àǹfààní yìí mo wá fa omi jáde láti inú ilẹ̀ àtàwọn oúnjẹ tẹ́ ẹ máa jẹ láti inú ilẹ̀ ta ló sọ yẹ̀pẹ̀ di iṣu ta ló sọ di kókò ta ń sọ di ilá ta ń sọ di ẹ̀gúsí ta ń sọ di ọ̀pẹ̀ ìgbó kí ló sọ dà bẹ́ẹ̀ ẹ̀ sọ pé yẹ̀pẹ̀ làwọn gbẹ́mẹ̀ níṣó. wọ́n jẹ bá a àtàwọn òkè tí mo fi kanlẹ̀ mọ́lẹ̀. mọ́tà alákọ̀ọ́ wálé àná mi kan. ọlọ́run ni mo ṣe fáǹfààní yín àtàwọn ẹran yín kan lè rewé jẹ wàá lọ sínú abasa mọ̀ ń tó bọ̀ ni o mo fi ń dágbére fún ìmọ̀ọ́sẹ̀ ni o wàá wá lọ sínú abasa láti verse seventeen to thirty three. kùtìlà lè sa ah. àdọ́mà akíbarọ̀. ọlọ́run ló sọ̀rọ̀ yìí ọlọ́run ní kò ní dáa fún gbogbo ọmọ èèyàn pé ó yà aláìmoore no ta ló sọ̀rọ̀ yìí ẹ gbọ́ kùtìlà ẹ lọ wo tẹ̀síìrì kùtìlà ọlọ́run ṣépè fọmọ èèyàn. kùtì lálẹ́ ṣàlùmọ́ kí fọ́rọ̀. ó kò ní í fọmọ èèyàn tó bá yà láìmoore ó wá ń béèrè lọ́wọ́ rẹ̀. min ayyi shay'in khalaqahu. ọlọ́run ní kí ni mo fi dá ẹ gan kí ni mo fi dá ẹ. min nutfatin khalaqahu faqaddara. ọlọ́run ní wọ́n ti mo dá látara omi tó useless rubbish omi kí ni mo pè é rubbish ló ń sọ̀rọ̀ yìí omi asán tí bàbá mi dà sára ìyá mi nínú ìwé máa gbé gbégbé gbogbo nọ́ọ̀sẹ̀sẹ̀ kó bẹ́ẹ̀ ni bí mo wà ń bẹ̀ tí ìyá mi sọ pé gbẹ́wò lóun náà dá lóun nonsense. Súnmọ́ àbá nọ́nsẹ́ǹsì lọ́lọ́run sọ di nǹkan yìí. Ọlọ́run sọ pé wà nínú ayé iṣẹ́ yìí. Ara rẹ̀ ò yá ni. Kí la fi da ẹ gangan? Tẹ́lẹ̀ sọ fún ẹ kó o ní nǹkan tẹ́nìkan sọ fún ẹ pé o ò sí tẹ́nìkan sọ fún ẹ báyìí rẹ ò dá kí la fi dá ẹ gangan yìí wọ. nínú ti bàtí balógun bàbá dọ́rọ̀. ìwọ tó jẹ́ pé omi rẹ ó yẹ kó ti sàn dànù kó yẹ kó wáyé min nọtifa mo da ẹ látara mi gbọlọgbọlọ kọlọkọ wo fakọ dara mo wá kádàrá ọwọ́ ló ṣe lọ́wọ́ mo kádàrá ojú ló ṣe rojú mo kádàrá ẹsẹ̀ ló ṣe lẹ́sẹ̀ mo kádàrá ọpọlọ ló ṣe lọ́pọlọ. ẹni bá kádàrá mọ èkó ní bẹ́ẹ̀ wáyé ká máa ṣe wá sí ilé mẹ́wàá wọn kò máa ṣe bí arìn ni. ọ sì jẹ̀bi bí mo ti ṣe ọ́ láàrin ìdí bí ó ní kankan. èyí tí mo wá ṣoore fún mo ṣe làákàyè fún ẹ ayé ò rí ẹ kàn mọ́ sá ẹ mọ̀ tí wọ́n rẹ̀ ayé ń gbẹ̀gbẹ́ rẹ kọjá wọn ò máa sọdá sódì kejì ó ní ọtọ́ náà lè ṣe táyé ò jókòó sẹ́gbẹ́ rẹ olóhùn òyẹ̀yẹ́ rẹ ó pọn ẹ lé èyí tí ò fáwọn kan ló fún ẹ ò dúpẹ́. nínú ti bàtí ẹ̀ka wọn bàkọ́ dára. ọlọ́run nígbà tí mo wá dá ẹ̀ka nǹkan tí mo tún ṣe mo lè dáyàn pé kí ni kó má sọ̀kalẹ̀ nù ìyá rẹ̀ mo lè pa á síbẹ̀ ṣùgbọ́n kí ni mo ṣe fún ẹ. súnmọ́ sẹ́mi làyà sọ̀rọ̀. mo wá ṣí ọ̀nà lára ìyá rẹ̀ mo ní kó ọmọ sọ̀kalẹ̀ bọ̀ láyé láyọ̀ agbára ìyá rẹ̀ ò ká ẹ bá ń gbórúkọ rẹ̀ tóbi kò sí dókítà náà láyé tó lè gbé ọmọ jáde ọlọ́run bá lọ́mọ náà ò lè jáde ta ló gbé ọ jáde sọ pé mi sọ pé mi abdulhakeem abdulhateef mo mọ́ra mi èrè ọlọ́run ló gbé mi jáde ẹ ò sọ bẹ́ẹ̀ dáadáa sọ pé èrè ọlọ́run ló gbé mi jáde mo jẹ́rìí pé ìwọ ló gbé mi jáde gbogbo tí mo rí ṣe ìwọ lójú ó ṣe é ṣe ọ̀rọ̀ tí mo rí sọ ìwọ lójú ó ṣe é sọ èrè tí mo rí rìn ìwọ ló jẹ́ kó ṣe é rìn gbogbo ìṣọ́ àti ààbò rẹ ló ṣọ́ mi dèbí ìwọ Ọlọ́run á máa mú oore fún ẹ mi ní sínú aláìmoore ẹ bá ń gbórúkọ rẹ tóbi. kí ló wá sọ. súnmọ́ máa ó bá a pa bárọ̀. ó tán o yegede mi ò ní mi ò ní máa gbọ́ o mo ní mo ní máa gbọ́ o mo kọ́lé mo kọ́lé máa gbọ́ o mo bímọ mo bímọ máa gbọ́ o ọlọ́run lé mi tí mo sọ ẹ láti inú omi gbọ́lọ́gbọ́lọ́ tí mo gbé ọ jáde mo wá dá ọkọ wá sìn mí fún ma àmọ́ àtàwọn mo wá kéde fún ọ pé ń pa ọ ẹ gbọ́ dáadáa mo kéde fún ọ pé ń pa ọ nígbà mo kéde pé ń pa ọ kí ni ìwúlò lè tọ́ ọkọ tí n bá ní ń pa ọ kí ni ìwúlò ọmọ tó bí tí n bá ní ń pa ọ kí ni ìwúlò owó tó nílé tí n bá ní ń pa ọ ọjà tó ṣí kọ́ ìwọ ni ọba ọ lọ ò jẹ́ mójútó mo ní ọ wá ṣe èmi ni mo máa ń kọ́lé fún yàn láti fi dánwò èmi ni mi ò kí ń kọ́ fún yàn láti fi dánwò èmi mò ń fún yàn lẹ́mi gígùn láti fi dánwò èmi níbi kì í jẹ́ kẹ́mi ẹ̀dá ogun láti fi dánwò èmi mò ń fún yàn lọ́mọ mo fi dánwò ni èmi náà ni mo máa ń mọ̀ tòun ti kí mo ní kápá tí mo máa ní mo fẹ́ fi tán ẹ̀ wò lọ́ni mò ń bọ̀ wá gbẹ̀mí rẹ̀ tí n bá gbẹ̀mí ńkọ́. fàákìbàrà ooo. wà wá wọ sàárè sàárè tó wá wọ̀ yẹn kò ì parí súnmọ́. láìsà ṣá àṣàrà. nígbà tó bá ti wò mí ọlọ́run máa tún gbé ọ dìde wà wá rojọ́ ń tọ́ wá ṣe láyé. níṣó. kàlá àmì kìdì máa amọ́rọ̀. ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ àṣẹ tí mo pa ọ́ kọ́ kírun ọ̀ọ́yà ìdí ìdí àṣẹ tí mo pa ọ́ kọ́ mọ́ gbàwẹ̀ ọ̀ọ́yà kùránì tí mo ní ọ̀ka ọ̀ọ́yà mo ní òbúra rẹ̀ kanlẹ̀ ọ̀ọ́yà mo ní oṣù dáadáa sọ́kọ ọ̀ọ́yà mo ní oṣù dáadáa sáyà ọ̀ọ́yà mo ní oṣù kan ẹbí bọ̀ ọ̀ọ́yà bẹ̀ aláìní lọ́wọ́ ọ̀ọ́yà kòtòkòtò lòún kígbe mo fẹ́ kéde fún ọ kòtòkòtò rẹ ò ní tó kòtò nìkan ni ó tó ọ tọ́ọ̀fì kú lọ́mọ kíbi kòtòkòtò àbíjọ ọba wọ kòtò. fàlìyànsúrì ẹ̀sà àná ìlà tó àmì. ọlọ́ni ò sì ronú lórí oúnjẹ tó ń jẹ fúnra rẹ̀ wọ́n fẹ́ ròyìn oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ àwa làwọn ọṣọ fún ìwọ ń bọ́ṣọ lára rẹ̀ nù ó ni yẹ̀pẹ̀ tí mo lẹ́ẹ̀ máa kó jẹ kẹ́ lè rọ́ọ̀ṣì yẹ̀pẹ̀ gbogbo ọ̀dà tó wà láyé yìí ni mo fi kún yẹ̀pẹ̀ ni watermelon fi pupa mi ra ọ̀dà pupa lọ́wọ́ yín ní mo ṣe kínú rẹ̀ ó tó pupa mi ra ọ̀dà funfun lọ́wọ́ yín nínú tòótọ́ owó kíṣu ó tó funfun mi ò ra ẹ ti lọ ẹ ti ẹ ìwà mi lè lè. gbogbo ohun tó ní òjò ẹni tí ò ní lọ sẹ́lá àwọn tá a ní àwọn ríran àjùmọ́ lọ rárára ta ló dán wọn o ní tó o bá rẹni tí ò ríran ọmọ àlejò náà ló ń wò yẹn tó bá fi lè sí lọ́hùn tó bá yẹ kí ni ó ní máa béèrè lọ́wọ́ àwọn màláìka mi ọmọ tí mo gba ojú ríran rẹ̀ méjèèjì tó bá fi gbà fún mi tó sìn àlejò náà ni màá fi rọ́pò. ẹ̀ ń tí mo wá máa bí ẹyin ni ìwà ní bí sókè la ilé ìjòyè lọ mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹni tó bá ní nǹkan àdánwò rẹ̀ jọ ẹni tí ò ní lọ ní mo ṣe yìí téèyàn méjì bá páàkì mọ́tò èèyàn méjì gbé ní ilé kan ẹnìkan ra mọ́tò ẹnìkan rà mo níta ló máa sùn gbádùn ẹ sọ̀rọ̀ mọ́ ta ló máa ma lọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá kí ló ń ṣọ́. tòun ti mọ́tò rẹ̀ kò lè ṣáájú wa dákẹ́sàn ṣé ká tán yẹn ká fẹsẹ̀ rìn dòdò a ti ṣe pati tán a ti jẹ gbogbo rẹ̀ sí tán ó yẹ wà lọ́nà ọgbẹ́sà ọlọ́mọdé àbí ọlọ́run ní ẹ̀wò èmi ni mo sọ omi kalẹ̀ mo ṣègbéyàwó láàrin omi àti yẹ̀pẹ̀ mo wá sọ di ẹ̀gúsí mo sọ di ọ̀pẹ̀ ìbò mo sọ di tòmátò mo sọ di ilá mo sọ di ẹ̀gúsí. Ah, ah! ẹ máa dúpẹ́ fọlọ́run ó lè dá wa kó má dá nǹkan tá a máa jẹ ó lè dá wa kó dá nǹkan tá a máa jẹ kó má fi ẹnu tá a máa fi jẹ sílẹ̀ ṣe ọ̀bẹ ló máa fi la inú ẹ̀ ebo ti máa ra eyín bolo ti máa ra ahọ́n bolo ti máa ra itọ́ ètò máa lọ bolo ti máa ra àwọn fàánà fún. ìtorí ìdí èyí ẹ̀yà máa yá mi ẹ̀yà dúró mẹ́ abọ́fẹ́ máa já ìsáṣà ń sọkú wíwá ti sáré ìjà kan gbálẹ̀. ìsáṣà ń sọkú wíwá. ọlọ́ni mo kúra oorun tẹ́rì ìsáṣà ń sọkú yìí wọ́n máa ka kúrò ọjọ́ àlèkè amọ̀lùfẹ́ rọ̀ ó nígbà tí wọ́n ká òògùn yẹn kúrò. wàyísàn lójúmọ́ kádàrá. ẹ bá bẹ̀rẹ̀ sí rí àwọn ìràwọ̀ tí wọ́n ń jábọ́. wàyísàn ìjìbá lóṣù yìírọ̀. àwọn òkè tá a fi kanlẹ̀ mọ́lẹ̀ á gbọ́n á fẹ́ dànù bí ẹ̀bọ̀ o. wàyísàn lè ṣàrọ̀ tìlá. olówó ṣe ń pọ́n mọ́tò lé làwọn alárúbá máa ń pọ́n ràkúnmí tó bá lóyún lé ó ní ọjọ́ tá à ń sọ yìí oníràkúnmí ò ní ráyè ràkúnmí tòun ti kó jábọ̀ yìí. wọ́n yẹ sáré wọ́n nígbà tá a bá kó gbogbo àwọn ẹranko jọ. wọ́n yẹ sáré bí àrùsù jìrọ. àwọn odò omi la fi ń paná tẹ́lẹ̀ odò fúnra ara rẹ̀ ó wà gbaná nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ẹ̀mí padà mọ́ ara ẹ jáde nù sàárè nìyẹn wàísàlẹ̀ mọ́ òhun dàtúnṣú ìlà. nígbà gbogbo ọmọ obìnrin tá a pa láìṣẹ̀. bí ayé zambi kò tè láti. wọ́n bá ń béèrè kí làwọn ṣe tẹ́ ẹ fi pa wọ́n. wàísà sùn fòlù ṣe rát. ọlọ́run ní ìwé iṣẹ́ yìí ń bàbá tẹ́lẹ̀ tọ́ oríṣẹ́ tọ́ ọ ṣe. wàísà sábà òkú ṣe tọ́t. ó ti sún mi. mi mọ́ tẹ ìwà ń bẹ àwọn àbá wa lóko tí wọ́n fẹ́ sọ sọmọtẹ́mù yìí yóò kúrò láàyè rẹ̀ ẹ̀rì tí ó fàyà níṣó. wàyí sọ̀rọ̀ jẹ́ ìmùsùn ìrọ̀. ẹ wà rí náà já nàmà tí ń jó gèrègèrè àfàrọ̀ ṣe ẹ. wàyí sọ̀rọ̀ jẹ́ náà tó ń sori fat. a wá sún àlìjánnà máwọn ẹni retí ó wọ̀ bẹ̀. ẹ lọ àwọn kàbí máa wọn alimatina suma hadurot. ìjọ yẹn lọ rí i pé kòtòkòtò tó ń kíni òwúlò iṣẹ́ ẹ̀sìn tó o ṣe ọwọ́ àrí ntọ́ gbédé ìrùn tọ́ kí èyí tọ́ kí àwẹ̀ tọ́ gbà èyí tọ́ gbà ṣìnà tọ́ ṣe èyí tọ́ ṣe. ọwọ́ àrí pé iṣẹ́ ẹ̀sìn tó ní kí n wá ṣe ló wúlò. fara ọkùnrin sí mo bèrè fún nọ́ọ̀sì níjà wá ọlọ́run ni mo búra pẹ̀lú àwọn ìràwọ̀ àwọn ìràwọ̀ wo ni ìràwọ̀ tí máa ń wọ̀kùn lọ́sàn-án tí wọ́n á máa jáde lóru wọn á máa rìn lọ wọn á máa rìn bọ̀ tí máa wọ̀kùn sáàyè wọn. wọlé ní sá àṣẹ àṣà. mo búra pẹ̀lú òru nígbà tí òru bá gbéra tí ń lọ. wọ̀ṣubú hísà dáná fàṣ. mo búra pẹ̀lú àṣùbà ìdájí nígbà tó bá mọ́ gbòòlà. ìnáwó lọ́pẹ́ lùrọ̀ sóòlì kẹrí. kùránì yẹn òjíṣẹ́ kan la fi rán alápọ̀nlé tí ń jẹ́ màláíkà Jibril. sèkú wọn bí ìdásí àìsèmọ́kì. ọlọ́run fúnra rẹ̀ pé Jibril olùmọ̀ṣẹ́ ní alágbára indazil ars lọ́dẹ̀ mi ọlọ́run bá alárẹ̀ alárẹ̀ sí. mọ̀kì ẹni ẹni ìfọkànbalẹ̀ ìtumọ̀ ẹni pé kì í ṣe ẹni tó lè tọwọ́ bọ́ ń tá a fi hàn sí Muhammad mùtọ́ ẹ̀. wálé tó mọ̀tọ́ in àwọn mọ̀lẹ́ka tó kù máa máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ sàmàmì ẹni ìfọkàntán ni. wàmà sọ ibùkún bí màjínú. sẹ́wárí Muhammad tó ń sọ fún yín kẹ́ ẹ mọ́ gbẹ̀san tó sọ fún yín kẹ́ má ro ohun tẹ́ ẹ ní bẹ́ẹ̀ tí ìsìn lọ́hun tó lórí ohun tẹ́ ẹ ní Muhammad ò yá wèrè. wàlàkọ́ dìbò àwọn obìnrin òfò kí mo bí tá a fún yìí ó ti rí gbèdégbè nínú òfurufú. wàmà hùwà alálẹ̀ òwe bèbè dọ̀rí. lórí tó pamọ́ sẹ́yìn tó pa sóko fún yín tẹ́ mọ̀ tá a sọ kalẹ̀ fún kò ní tàn yín. wàmà hùwà bẹ̀kọ́ níṣẹ́ ìtọ́ ní rọ̀jì. bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ àlùkùránì kì í sọ̀rọ̀ àṣetánì o. fàyínà tẹ̀sẹ̀ àbú. ayé àti máa ń pa àwọn àbá àlẹ́kùn rèé kí wọ́n lẹ́wàá sáńgbà. فأين تذهبون إن هو إلا ذكر للعالمين ẹ̀yin tá a gbé wá sí ìlú ìmọ̀ọ́ṣẹ́ yìí ìrántí fún gbogbo ẹ̀dá ni. lèmọ́ ṣá àmínkùn ayé ẹsẹ̀ kí. ṣé báwọn ọlọ́run ní kò dídá lọ́kẹ́ ìgbàgbọ́ ọlọ́run lẹ́nu tó bá wùn nínú yín kó yà á dúró déédéé ẹ̀sọ́ fọlọ́run jẹ́ dúró déédéé àdúrà tó gbọdọ̀ mí sí ibẹ̀ yẹn o ọlọ́run jẹ́ dúró déédéé ìdààmú ọkàn yóò jìnnà sí mi má jẹ́ ń fi ara ṣàìmóore má jẹ́ ń fa ìkírun ṣàìmóore má jẹ́ ń fa ìtẹ̀lọ́rọ̀ rẹ ṣàìmóore gbogbo ń tá ìmóore bá má jẹ́ ń bá wọn nípìn bẹ́ẹ̀ ṣe mí lẹ́rú tó ń móore ṣe mí lẹ́ni tí ó mọ̀ dúpẹ́ fún ẹ àlékún orí má ṣe máa ṣe fún mi kí ló wá parí ẹ̀. wa ma tasha'una illa yasha Allahu rabbul alamin. àwọn tàbí ń lo ẹ̀náwó ẹ̀náwó mi ò ṣe é kó fẹ́ parí ẹ̀ ni ọlọ́run fún wa lówó àtàbí bímọ rẹ̀ ẹ̀náwó ọlọ́run fún wa lọ́mọ àtàbẹ̀ kọ́lé ẹ̀náwó ọlọ́run ní àrọ́mọ bí yàrí lékọ́ yàrí mọ́tò ọlọ́run wá ní gbogbo ń tẹ̀ ń wá pátápátá. wọ́n máa ntòwọ̀n yìí yẹn ntòwọ̀n yìí tẹ́ fẹ́ ní. ọlọ́run ní tí o bá ti wọ̀n mi ọlọ́run ẹ̀ ní ní. Ah, ẹ sọ pé mo dúpẹ́ ọlọ́run ọba ntí ọlọ́run bá fún ọyàn lèèyàn ní ntí ò bá fún ẹ ló ní àti ohun tó ní àti ohun tó ní làdánwò tiẹ̀ ẹ̀sọ́ pọ́nà jẹ́ ìyege àdánwò títí ọjọ́ mi tá a mọ̀ pàdé subhanallah wàbí àmúni subhanallah. wọn lẹ́kùn ọ̀yà ẹ̀yà ẹ̀dìdì ẹ̀dìdì gbogbo ayé ló ń wò yín ah imú ṣe bismillah sọ̀bọ̀ hánà. Ah, central láti central mosque imú ṣe. central mosque imú ṣe ti mú tiwọn wá fáwọn tó gba ẹ̀. sọ̀bọ̀ hánà. ó yẹ máa bọ̀ wàdà. Eh, ọwọ́ mi lẹ́nu àti sí. ìmáàmù tó tó wú two thousand naira. ìmáàmù tó tó wú two thousand. sọ̀bọ̀ hánà. ẹ̀kún ní fáwọn tó gba ìsìlámù lánàá. sọ̀bọ̀ hánà ẹsẹ̀ wọn ẹmú ìjáàbù wá. ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn. owó jábọ́lẹ̀ ẹ̀ máa kú owó jábọ́lẹ̀ ẹ̀ máa kú. gba ẹ̀kún rẹpẹtẹ náà fún ọ ẹ̀kún rẹpẹtẹ. ọlọ́wà sáyẹn lẹ́sàn-án rẹ̀ olówó wa. Esse é um, esse é um, esse é um. dúró. àmín. ànàlá wà bí amúdé ṣùgbọ́n ànàlá. wá sí ọ̀dàn wá sí ọ̀dàn ìjọ wo ni January four January five January six ẹ mi sọ inṣàlá ọlọ́run jẹ́ kí àmọ́ yẹn yẹn kan tó wọnú ìsìlámù lọ́jọ́ náà. àmín. subhanaka allahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta fanastaghfiruka wa natubu ilayk ẹ dúró wọn bẹ bèrè àwọn àbẹ̀rẹ̀ kan wọn lè fẹ́ fún yín lẹ́kùn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin ọmọ wa ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ sóríire gbogbo yín ẹ lọ jókòó.